irú aṣọ wo ló gbé wọ̀ yìí níbo ló ti rí. yóò ní tiẹ̀ fojú kun ẹ̀mí ọmọ yín mo rẹ́ni kejì lè máa jọ́ ọlọ́run níkè. mo ń gbọ́ mo rúmọ̀ kan ní ipe ẹ̀fẹ́ ṣe ṣé lóòótọ́ ni. ìyẹn ló ṣe wá fún àwọn jù of course òótọ́ ni mo fẹ́ ṣe wedding àbí mo kéré sí ẹni tó ń wed ni. ẹ jẹ́ lọ sọ fún ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn pé kò tí ì rí ọkọ kó bọ́ sí gbogbo kó lọ́wọ́ kan títí ẹ̀ nítorí ẹ̀ tí ì ṣetán àti fẹ́yàwó. can you tell me kí ni ìdí pàtàkì tó ń lo pẹ́pẹ́ ìgbésẹ̀. kò lè ṣe wẹ́dìn ẹ̀gbọ́n mi ò lè ṣe wẹ́dìn kò tí ì ráì kò tí ì tó láti ṣe wẹ́dìn tó bá dẹ̀ try ẹ̀ jáde kó máa kú máa fi ẹ̀mí ẹ̀. Ah! jòní sùn ọ̀rọ̀ yà bí mi. pàtà ẹ̀ tó bá ṣe ó máa kú. Ah, ah! Eh, eh. bẹ́ẹ̀ ni mo sọ. ikú bá ń sọ̀rọ̀ àrùn ẹ eh, tó bá tiẹ̀ ro gbogbo tó ti ná jọ sọ fún mi gbogbo ib gbogbo gbogbo gbogbo preparation tá ṣe kọ́ jókòó máa jẹ́ kó waste just like that. TJ ṣé torí unreliable element yìí ló ṣe fojú pa mí rẹ́. excuse me. yóò ṣe wá jọ wá tó ní ojú ara yín sí ẹ̀rí pé ẹ̀sìn jẹ́sí sí ẹ̀rí pé ẹ̀sìn wà ń dáhùn ẹ̀rí pé ẹ̀sìn wà ń vogue ẹ̀yin tẹ́ ti darúgbó tọ̀ yìí tẹ́lẹ̀ ti tọ́jà ti tọ́nu ṣọ́ọ̀bù yìí tó bá ṣú ọ̀fẹ́ yìí mẹ́ẹ̀ta ẹ tún gbogbo nǹkan tó wà bí nǹkan tó wà ní ẹ̀yà yìí tí wà ní màá ṣòdè bí báyìí jẹ́ ìṣe eré. ọ̀rọ̀ rẹ̀ á ṣètò gbogbo. na fún ìbòdè tó kó máa ṣètò rẹ kí ló fẹ́ ṣètò nǹkan tó wà lẹ́yìn ó lóun ní fíìmù wa lọ́wọ́ o máa play ẹ̀. náà ṣe English no fit ah, kúrò bẹ́ẹ̀ náà ah, kúrò kúrò kúrò makalaki I no dey like this kind thing wey you dey yarn. mo ń sọ fún ẹ èrò tó ń lu yìí ó máa ja tó bá dé ìyá o máa ṣẹ̀ sí. eyes open. obìnrin ló láyé. eyes open. obìnrin ló láyé. wo inú rẹ lè dàrú ara rẹ lè dàrú gbùdùgbùdù o lè mọ rárá ríro ìnira lè mọ wà àwa la ní kára ó mọ ní ọ. wo mi wo. ìní sọnù àbáyọ kì í ṣe lẹ́yìn onìkan iṣẹ́ tá a ní o ṣe kì í ṣe iṣẹ́ tó fi yé iṣẹ́ tó ṣe ní ìtọ́ ekú ní. sọkẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣeré ni. Kòrédé. yes. èmi ló yọ bàtà sí. màá fi fọ ìtí ẹni mi ní ọwọ́ mọ́. sọ̀nà pé ojú omi kọ́kọ́ ló máa ń léyàn wọlé lẹ́nu oorun náà máa ń léyàn wọlé o tí o bá tara dáadáa. ka ilé ìṣe. kí ló dé. má súnmọ́ mi. Ah! wà á bí wọ́n ń yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó fò. wọ́n lè mú fò ẹ ń sọ pé ẹ wò ẹ mo yá wẹrẹ gan o mo mo mo yá wẹrẹ má má rẹ wo kí kí. o wá expect mi kí n máa fẹ́ ń sìn kémi àti ẹjọ́ máa lọ kó máa sọ oh ọmọ tí wọ́n post tó jí fún yẹn nìyẹn o àbọ̀ ah, wọn àti bọ̀bọ̀ yẹn ni ọlọ́kọ̀ ó le. mami èmi ò láìkọ́ tẹ́ tó sọ yìí o ṣẹ́ẹ̀bì mi ni nà hmm. ṣé tó bá lé mi síta mo lè fẹ́ kí n gbà. ọ ṣe wọ́n mi gbà. mo ti ní mo fẹ́ wá gba ilé ìyá mi náà ni màá wọlé kẹ́rù wọlé fún mi jáde. wọn ò bí ẹkú ẹkú. ẹ ti bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn mo ti sọ fún yín pé mi ì lọ bì kankan mọ́ ẹ̀ẹ́dẹ̀ máa bá tó sí yín lọ èmi ní mi lọ́bì kankan wọ́n ṣọ́rọ̀ yàn ni. kò lè pọ́sibù kó má lọ́bì kan wà lẹ́gbẹ̀ẹ́ títí tí ẹ wojú mi nà án fóònù nọ́mbà ó bèrè wo ni ó mẹ́ni tó fẹ́ wá bá ó fẹ́ wá dán mi wò àbí padà síbi tó ti bọ̀ tó bá fẹ́ kílẹ̀ lanu kó bí ẹ̀mí nísìn ó ní padà. o fọ mọ́tò yìí ni. yóò lọ gbadigi bọlá ṣé mi ti fọ mọ́tò ilé báyìí mo rò bó ríran. so fọ mọ́tò ilé báyìí. má fi mi kọ̀rọ̀ sọ o ṣo ti gbọ́ nítorí pé wọ́n ti sọ́dọ̀ ọmọdún ilé yìí kò sọ́ ọmọdún ní ẹni má fi mi kọ̀rọ̀ sọ ṣo ti gbọ́ o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. ṣé o ti fi pé mo fọ mọ́tò ilé báyìí kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. ó ní mi ìfọ mọ́tò ni mà. mọ́tò wo ni o fọ bọ́ mọ́tò ilé ló ń ni àbọ̀kọ̀ dédé ń wọn ẹ̀kọ́ rojọ́ kò sọ̀rọ̀ bọ́ sínú mọ́tò kọjá bọ́lá chicken. má ṣọ̀tẹ̀ má ṣe bí. kò jẹ́ kẹ́mi jẹ́ you very I was not expecting you. Ah, that for me, Fini. Eh, yes, Annie but ẹ eh, ṣe honourable ẹ má bínú ẹ pardon me i have to come and see you Sherry, contract tí mo submit yẹn mo discover pé àwọn bọ́ọ̀sì yẹn wọ́n bá mi follow ẹ up and ó dẹ̀ ń dùn mí ẹ dẹ̀ mọ̀ wípé tá a bá ti submit ẹ̀ bẹ́ẹ̀ yẹn àwa náà máa ń kọ́kọ́ ń pè èmi náà máa ń kọ́kọ́ gbé fún tó bá dẹ̀ ti gbé fún mi bẹ́ẹ̀ yẹn èmi náà máa ṣe gbogbo nǹkan tó yẹ kí ṣe nígbà tí màá débẹ̀ wọ́n ní kò tí dé the rightful table ìyẹn mo ṣe wò pé okay let me come and see you gbogbo bó bá ṣe máa dé eh, honourable honourable. yes madam mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. mo ń bá yín sọ̀rọ̀. ẹ jọ ṣé pa yín lòun. oh my god ẹ má bínú torí ọlọ́run pardon my bad manners. this is àjọkẹ́ ọmọ lára àwọn ọmọọṣẹ́ mi náà ni ẹ ah. wà pẹ̀lú mi permanently yẹ àjọkẹ́ ló ń jẹ́ kí wọ́n ah, dá kí wọ́n dáadáa kí lọ́sẹ̀ tó ń ṣe báyìí kí wọ́n ah, wọ́n ti jù èèyàn làwọn eléyìí lẹ́yìn àwọn eléyìí kò séèyàn mọ́ àti bá ti rí àwọn eléyìí ò ti rọ́ lọ́hùn. pẹ̀lẹ́ so bí mo sọ̀rọ̀ ẹ eh, eh, eh, ìyẹn ni mo ṣe wá bá yín pé jẹ́rí tó bá dẹ̀ jáde mo gan-an iná yẹ kẹ́ trust mi náà gbogbo bíi gbogbo ni mo máa ni mo máa so yẹn mo ṣe wá bá yín gbogbo ṣe tètè bọ́ lọ́wọ́ yé actually gbogbo nǹkan tẹ bá wà as non issue because um, even without going through your proposal mo rí pay to ti gbaṣẹ́ are you sure. you don't worry. are you sure. Oh, even without seeing your files mo ti we pay àwọn nǹkan tó wà ń bẹ̀ o sure don't ah, worry. ọlọ́rìbù ẹ̀ my bad. ẹ ṣe má bá wa ṣiṣẹ́. i know ètò ìdílé àwọn ṣe wá kò to Allah. Hmm. so ah. màá you yọjú sí next week go títí tọ́lọ̀ máa fi jẹ́ kó bọ́ eh, eh ṣé ẹjọ máa pẹ̀lú òun náà ni. àjọ máa rìn sí i ni àjọ rìn sí i she's a good girl. once again. mo ní kò kí wọn dání wọn máa kíyàn ọmọ yorùbá ni àjọkẹ́ ló ń jẹ ọ abẹ máa tijú tó bá jẹ ní wẹ̀ I don't like it. it's alright. ẹ bá wọlé o ẹ bá wọlé o okay. bí a kì í pẹ́ ọmọ kan kó fún mi wá nǹkan tó máa fi ṣe lálejò. <laughs> ẹ ìrẹsì it's alright. Ah, ọmọge mo ti ń rí ọmọ mi ò ríru ẹ̀ rí sí wait mo ti pẹ́ nínú òwòye o but mi ò ṣe kí n làágùn rí. mo ṣáà sọ fún yín. ó gbá omi lára mi. Ah! mo ṣáà sọ fún yín bẹ́ẹ̀ ẹ gbà mí gbọ́ àwọn ìgbà tẹ́yìn náà wàá túṣu désàlẹ̀ kòkò nísìn. ẹ̀ẹ́n ó dùn rárá o kò tà kò tà lẹ́nu ó dẹ̀ ń yí mi ó ń yí mi ó ń yí mi bó ṣe ń lọ three sixty ló ń dáwọ́ tẹ́lẹ̀ ló ń nọ́sẹ̀ àkí ló dé ìwọ nìkan ni ọmọ sórí fèrè tó ṣe um, yàtọ̀ sí agreement wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ i'm gonna drop some money in your account okay but nkankan wá ní o nkankan wá ní o nkankan wá ní o sórí irú iṣẹ́ báyìí mi ò kí n ṣe one shot. ẹ̀wẹ̀ má wọ̀ ọ́ mo wà fún yà ten thousand anytime anytime tẹ́ bá ti ní ìdì mi kò ṣáà gbà mí láago. I trust you Mama, pé lójoojúmọ́ wo kí kọ́kọ́rọ́ mọ́tò sí jẹ́ kí n gún kọ́kọ́rọ́ mọ́tò kí wàá dọ̀ ẹ́. ajé olókun mo kù ọ̀nàrẹ́bù jíde o sáré tètè kó wá nǹkan tí mò ń rí ní ibi báyìí kò yé mi mọ́ o. èmi rò pé ẹ a ti agree pé AZ and Sons ni wọ́n máa execute contract yẹn sir in fact mo ti pe representative wọn pé kọ́ débi ní àárọ̀ Monday first thing pick up their check kọ́ dẹ̀ sign ah, nǹkan tí mo wá rí bí yìí ó yà mí lẹ́nu gan o. orí pé mò ń wẹ̀. mo rí bẹ́ẹ̀ náà sà. torí pé mò ń wò pé kí ló dé tí èèyàn gọ̀ báyìí. yíyà kí ló dé tí èèyàn ò lọ́gbọ́n lórí báyìí. mo rò pé ẹni tí èèyàn bá bá lọ ta ló máa ń wò. ó ti wà ní company yìí kò ń ṣe ní kò ń ṣàná you should know my style. what right have you láti lọ pe àwọn pípú yẹn without my consent. oh o wọ́n ti fún ẹ bribe yẹn o o oh, amọ̀ròyìn amọ̀ròyìn because Emi, ò fine fine fine ok káàtì àá sọ pé àwọn company tó ń bá bid tí wọ́n ó tún rọjú díẹ̀ owó madam uh, sherry owó tí wọ́n tún fẹ́ high don't you know that woman a ti rí iṣẹ́ tó ṣe she is very good at what she does ó dẹ̀ tún ní potential you know potential plus ability ó máa ń yield sí positive result. Oh. Oh, why am I even wasting my time? Now listen to me. Wàá wá lọ prepare briefing yẹn. For Madam Sherry, the owner of Ivory Construction. Kó o briefing yẹn wá bá mi in the next ten minutes. Hello? In the next ten minutes. Now do it. Ten minutes, sir. Torí mi me mọ̀ tiẹ̀, mi ò mọ̀ tiẹ̀ bẹ́ẹ̀. I'm in charge of this company. Nǹkan cutting back so. sọ ní final. Má ah. ṣe ọ̀tẹ̀ máa. You need to open the left and it's okay, it's okay, it's okay. It's okay. Ah, ọ̀nà yìí. Ṣé kí ni ìwé nágbára jù sá? No, no, no. Ee. Eh. Ah, ọ̀nà yìí. Ẹ bẹ̀rẹ̀. Akínni ah, yẹn. No, kò sí problem. Eh. Ẹ. Ẹ sọ̀rọ̀. Ah. ah má wọ bí akẹ́kọ̀ọ́ balẹ̀. kí ló dé gangan. no kò sí wàhálà ẹ jọ. ẹ eh, madam kọ. wọn wà nílé. Ah. ẹ jọ ṣé mo lè gba nọ́mbà ẹ má bí mi jù. kọ́ńtàtì. bẹ́ẹ̀. Thank you. polemica. Ah, e dettagli. Ah. Madame Simbo avec moi. Ah, mais tout le ní ìgbà ń bà mí lẹ́rù bá ti àlejò ńlá ni wọ́n fẹ́ gbé fún mi. Well, honorable. ẹ pẹ̀lẹ́. madam madam. ẹ kú ìjókòó. ẹ má bínú sí mi. ẹ pẹ̀lẹ́. mo ń sọ́tà àtàwọn aráàbí yìí. ìjẹ́ ìgbésíwájú mi ìgbọ́n bà mí lẹ́yìn èmi nìkan ń jẹ́ ọ̀tọ̀. ẹ wo ilé ìkéré ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ni pé màá ní kọ́ bá yín ṣẹ̀ràn ọ̀gbẹ́ tẹ bá fẹ́ràn ọ̀gbẹ́ jẹ́ ń sì tẹ́ máa fi mu tán ẹ̀ ní mọ̀ ẹ máa fi máa mú lọ bá ti ṣe ẹ̀ràn màá pè wọ́n kọ́ bá yín ṣẹ̀ràn ọ̀gbẹ́. ìbẹ́kọ̀rọ̀ sílẹ̀ máa fi tẹ̀síwájú náà. it's okay ẹ ṣeun gan ni ìdí tí mo fi pè yín sà òun ni nítorí contract tí mo wá submit sọ́dọ̀ yín yẹn tí wọ́n ní ká ṣe proposal at all of that wa mo ìjọ́ tí mo wá wá mo wá rí i pé àwọn alágbára náà wà díẹ̀ ha àwọn ẹkùn nígbà tí mo ráwọn èèyàn tájọ mú the same proposal wá ẹ̀rù díẹ̀ ń bà mí pọ́gbọ́n wo ni mo fẹ́ dá ibo ni mo fẹ́ gbé gbà ta ló mọ̀ mí ta ni mo mọ̀ lẹ́yìn ọlọ́run àtẹ̀yìn kò sí nǹkan kan fún mi mọ́ ní kọ́mìnì yẹn mo fi ní kí n pè yín o. pọ̀ gan ni o àwọn alágbára rẹ̀ pọ̀ àmọ́ oṣù gbogbo ẹ lọ. màá gbìyànjú agbára mi lórí ilé àmọ́ àdúrà mi ni pé kọ́lọ́n jẹ́ kó bọ́ sí tí n bá wá ṣeṣe náà tó bá bọ́ sí náà iṣẹ́ sì pẹ̀lẹ́ máa ṣe lọ́dọ̀ wa o ẹ má rèrò fún kinní o. ṣe rí gbogbo tẹ́ bá tẹ̀lé bá mi ṣe lórí eléyìí in fact màá really wà happy ẹ ẹ̀yin náà àdẹ gbà ẹ̀yin náà máa gbọ́ lọ́run lọ́gàá o torí màá ṣe yín dáadáa ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. madam ṣe rí nǹkan tí mo ń sọ tó bá bọ́ sí ẹ̀ gangan gangan òun ni dùpọ̀ kan bá yà tèmi lọ́dọ̀ yín but màá gbìyànjú ọ̀nà jẹ́ kó bọ́ sí. ọlọ́run ò ní jẹ́ kí wàhálà wà ẹ jẹ́ kó mọ̀ ẹ́ kó tẹ̀lé. ibi ò má ṣọ̀tẹ̀ má ṣe bí. wá wo wá wo lajá gbó ọlọ́rẹ́bù amúdẹ ò wá lọ wò ó wá. ṣẹ́rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń pè mí yẹn wàhálà ni mo kàn sáré ẹ̀ káàkiri ìgbà tó máa ń fi pè mí lẹ́lẹ́kẹta tí mo fi ń bá yín sọ̀rọ̀ pariwo pọ̀ mo ti wà láàrin ọjà mo ti ń já ọjà níbẹ̀ ẹ má bínú sí mi torí Ọlọ́run ẹ má bínú. Ah, ẹ wo ẹ kò ní kí n má bínú ni o tó gbà wọ́n tá a ti ń pera wa tẹ́ ń gbé kọ́ọ̀lù èmi gan àwọn pé kí ló lè máa ṣẹlẹ̀ tí mò ń pe madam tí wẹ̀ kàn ṣe fọfọfọ mọ́ra wọn yẹn so nǹkan tó máa ń pè mí fún òde wa lè rárá o. nǹkan tó simple but ẹ kọ́kọ́ kọ́kọ́ bọ́. ẹ kọ́kọ́ gbà ẹ sàn ẹ sàn congratulations kò yé mi o. ẹ eh, kò yé yín ẹ kọ́kọ́ rò síwájú kẹ rò sẹ́yìn pé kí ló lè ṣẹlẹ̀ kí ló lè fa tí mo fi kí yín báyẹn ẹ rò lọ́nà. ọ̀nàdébò ẹ̀ máa sọ fún mi kó bọ́ọ̀sì. ó ti bọ́ọ̀sì. irọ́ ni ọlọ́run ò ní pa yín fún mi o orí yín ò ní burú ẹlẹ́dàá yín ò ní gbàbọ̀dẹ̀ ọ̀nàrẹ́bù gbogbo tẹ́ ẹ bá ṣe ń la ọlọ́run á máa bá mi là èyí tẹ́ ẹ bá ní kó má dìde ò ní dìde gbogbo àdáwọ́lé yín báyà máa yọrí sí rere ni ọwọ́ yín pàápàá ò ní kọ́sàlẹ̀ àpò tẹ́ ẹ bá ti mú jáde báyìí owó lẹ̀ máa fi bù síta ẹ́ irọ́ ni ah obìnrin á gbó kèrèkèrè báyìí ló máa máa dún lẹ́nu yín. mo mọ̀ kó máa yà yín lẹ́nu because èrò pọ̀ èrò pọ̀ dẹ̀ bọ̀ wọ́n ní èèyàn kí nẹ́nu sọ kó mu kíkan gbogbo agbára tí mo ní òun ni mo lò láàrin yẹn pé ah kí ló fẹ́ ṣẹlẹ̀ nígbà tí bá sì wà ń bẹ̀ yẹn tí mo sì ń mí kò sí tó fẹ́ kọjá ní iwájú mi yẹn tí mo tó ní lọ́dọ̀ yìí agbára tí mo wá lò nìyẹn. ah God bless you ah ẹ ṣe gan ni ẹ lè mọ bí inú mi ṣe dùn tó ọ̀nà orí bọ̀ ẹ lè mọ bí inú mi ṣe wò mo tún jẹ yín lórí ara o. mo wá fi ń dá yín lójú tí ẹ bá ti ń bọ̀ ní Monday ní Monday ẹ máa bọ̀ pé ẹ ń bọ̀ àgbà ṣẹ́ẹ̀kì mi àárọ̀ mi nílé. ẹ ẹ tọ́tí máa sáyẹ́nsì kẹ́kọ̀ọ́. ọ̀rọ̀ má jẹ́ ìṣépè fún ibi tí mo ti ṣàdúrà fún yín honourable I can only say thank you thank you so much àyínú àdọ̀gádùn mi o. kí ni mo lè ṣe fún yín náà kẹ́ ẹ lè mọ̀ pé nǹkan tí mò ń sọ gangan ó rí ẹ yẹ ká tún dá fàájì lẹ̀. ẹ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. ẹ ẹ ẹ ṣọ. bẹ́ẹ̀ni mo wà á lé. <laughs> tẹ́ bá fẹ́ fi ṣe gbogbo nǹkan tẹ́ bá fẹ́ fi ṣe pátápátá. ẹ kí ló fẹ́ kí n sọ nígbà tí ìṣèkú bóyá kò sì lè tó fẹ́ dé sí ilé rẹ̀ bí àgbà náà ń ṣe sọ pé òdì sílẹ̀ so màá wá lajú mi sílẹ̀ màá jẹ́ kó máa lọ dé sí hotel no no that's not gonna be possible no is there anything you want or you want to do that you think I will deny you thank you for saying no nítorí ìdí èyí ilé kókó tá a no it's not because of that there's nothing nígbà tó yẹ kó yà kankan ni mò ń ṣe lé that you no have your privacy ọmọdún oh, ọmọdún oh, tó ti lọ ni ọ̀wá wá dé sílé mi nílé tẹ́kẹ́ ọmọ mi no no no no jẹ́ kí n máa fojú mi rí mélòó náà ló wà lọ́wọ́ mi Victoria àlàáfíà ló wà ẹ ẹ pera yín ni because last week tó yín mo rí oyin sọ fún mi pé ẹjọ sọ̀rọ̀ ó dà kò burú láìsí tí mo ṣe ń wọ̀ fún mílẹ̀ mi ò rántí kó lọ wé ìṣòwò I have enough in the house mo ra perfume. doctor. ọ̀dọ̀ ẹ wo gbogbo nǹkan tẹ́ kọ sí ìgbà yìí kò fi bẹ́ẹ̀ yé mi dáadáa o àbí ẹ wo ẹ jọ̀ọ́ máa appreciate kẹ́ explain fún mi ẹ doctor. nǹkan tó ń ṣe àbúrò yìí kì í ṣe malaria mọ́. kì í ṣe malaria. madam ya a ti carry out necessary test necessary test wa ó dẹ̀ ká mọ̀ pé àbúrò yìí she is three weeks pregnant. Hmm? congratulations ma ẹ́. Tọ́pẹ́. mọ́mì. wọ́n mà ló lóyún. me ah eh, mi. Tọ́pẹ́ báwo. sweet half mi kọ́. wọ́n ti jáde sá. ẹ eh, bó ló wà lọ. wọ́n ní pé àwọn fẹ́ gẹ̀ẹ́tà àwọn kankan ní supamákẹ́ẹ̀tì. Eh, sòyẹn ló wá fún ẹ ní ọ̀dà city láti ṣílẹ̀kùnlé àbí ẹ tó wá pé mi kọ́ ni mo wọlé tó jẹ́ lómi lọ́wọ́ ilé ńkọ́. ẹ má bínú sọ. wọ èmi ti ti ṣá sì tí ọ. wọ́n kó má bínú wọ́n kó má bínú ọ. tọ́. Ah, ọ̀gá ẹ má ṣe bẹ́ẹ̀. ah jẹ́ bẹ́ẹ̀ o. ẹ má ṣe bẹ́ẹ̀. àwọn ah, máa sọ ẹ̀ ohun tó ṣẹlẹ̀ wọ́n bá fún mi ní ìrànwọ́ náà máa ń ṣe kọ̀ọ̀kan fún oúnjẹ oúnjẹ jásìkò ẹ̀ sọ́ọ́rí. Ah, tó yé gbàrà lẹ̀. ó tilẹ̀ pẹ̀lú àbẹ̀ ọkọ̀ tó. wọ́n ṣe kí ni bá tiẹ̀ náà rẹ̀ dàbí pé ee àbẹ̀jà jì ee ànípẹ́ ànípẹ́ ò máa tó dé bùtù sẹ́ni. ẹ má jẹ́ kó dùn. ee kò lè dùn igbó kẹsàn-án jẹ ti mi. láyé kí ni o ah. jẹ́ ọmọdé yìí. kò yé mi. Ah, dókítà bóyá kẹ́ bá mi tún chẹ́ẹ̀kì dáadáa bóyá malaria ló positive níbẹ̀ ẹ ṣáṣe wá síbi mi ṣáà lè pààrọ̀ fún un. ọ̀rọ̀ yìí náà ló ń tẹnu mọ́. mú mi àwọn náà sọ bẹ́ẹ̀ mi mọ́ pa ẹ́. àwọn ló sọ kí ni kò ní àwọn kankan tó máa ń ṣíwájú kóyún tó dé ni. ìmọ̀ ẹ bá ń tún wo dáadáa ló ń tọ́. ọ̀pọ̀ kan tó máa ń lè sí oyún. Ah. ẹ ṣe gan ni doctor thank you kọ́lá ah. ìwọ wa ni mo bá sọ̀rọ̀ tọ́pẹ́ sọ fún mi wípé ìwọ ló fóun lóyún mo lè sọ pé irọ́ ni kò possible pé ọkọ tèmi ò lè fún ọmọ ọ̀dọ̀ mi lóyún so I want you to tell me the truth now please. ní ìgbà. iṣẹ́ ìṣù ni. iṣẹ́ ìṣù ni pé ìwọ ló fún lóyún lòtọ́. tó bá ti sọ bẹ́ẹ̀. ẹ kọ́lá ìwọ ló fún ọmọ àgbà mi lóyún ọmọ àgbà mi lóyún yẹ mo gbé o mo fún ẹ̀jẹ̀ tuntun kọ́. ọmọ ọ̀dọ̀ ẹ̀dẹ̀ ló fún lóyún ọmọ ọ̀dọ̀ tó ń bá mi gbé ọmọ tó máa ń bẹ káàkiri yẹn ọmọ ọ̀dọ̀ ni ọkọ mi fún lóyún ọlọ́run ṣàánú fún mi kí ló ń ṣẹlẹ̀ sọ́kùnrin kọ́lá fún ọmọ ọ̀dọ̀ ẹ lóyún ṣé ojú ń dùn ni àbí wọ́n sá ṣé àṣàṣì ni ká pè àbẹ́ẹ̀dì kò yé mi o báwo ló ṣe ṣẹlẹ̀ you understand àmọ́ ṣá ọkùnrin dán nǹkan wò nígbà téèyàn bá firú ìwọ ìsílẹ̀ ní bó ṣe dá tó yìí ọmọ ọ̀dọ̀ tí ó kàwé tí ó kọ́ṣẹ́ tí ó dùn tí ó ta kò lẹ́bí kò lára kò lẹ́yìn kan ní kankan ọlọ́run tá a daṣọ sí lọ́rùn tọkùnrin dẹ̀ múrú ọmọ bẹ́ẹ̀ sí kọ́nà tó dẹ̀ mú tó dẹ̀ bá jọ ní àjọṣepọ̀ ẹ lọ́wọ́ ọmọ olóòórùn ó dẹ̀ fìyàwó ẹ̀ tó dàbí ẹ̀gbin sílẹ̀ is is is it that something is wrong with their head? ah, ah. èmi ò mọ nǹkan tó ń ṣọkùnrin pẹ̀lú gbogbo látìrátì dátìdátì wọ́n dẹ̀ fi egbin lẹ́ẹ̀lẹ́ báyìí wọ́n á dẹ̀ lọ sákìtàn wọn á lọ máa jẹ what is wrong with them. ọmọdé yẹn ti lóyún fọkọ ẹ báyìí ẹ kí wàá ní o fẹ́ ká ṣe sí báyìí àbí báwo we have to do something. àǹtí èmi ò mọ nǹkan kan tí mo lè ṣe sí i torí ẹ̀ náà mo ṣe wá báyìí. Ah, ọ̀rọ̀ burúkú leléyìí o ọ̀rọ̀ burúkú gbà ní mi mọ̀ wá ìtọkùnrin ṣe ṣe báyìí tó dẹ̀ mọ̀ pé ìwọ ò tí ì bímọ fóun at the end of the day ń sì tábà ní ká fi wèrè sílẹ̀ ó lè ní pé òun máa ran lọ sí school òun máa ṣe gbà fún òun máa ṣàwó fún before you know it á gbọ́mọ yẹn wọlé bí ìyàwó at your own detriment hmm? kò sí tí wọ́n lè ṣe ọkùnrin wọn ní wẹ̀yìn wo pọ̀ọ́rọ̀ kò ń dùn wọ́n. sori ní tèmi fẹ́ kò ṣeé sì ní wípé sori ọkọ ẹ máa bẹ̀ o bó ṣe ti ń sáré káàkiri tó ń farẹ̀ tó ti ń sọ fáwọn èèyàn pé òun ti ṣe ohun tí ò da yẹn eventually náà ó máa wá bẹ̀ ẹ́ ni tó bá ti wá bẹ̀ díẹ̀ jẹ́ kó tó o jẹ́ kó tó wàhálà ṣe pé ó dùn o but you accepted because it's your husband and there's nothing you can do for better for worse ni ṣé wáyà tètè yá gbà ká lè mọ bá ṣe máa ṣẹ́yìn wèrè ká lè tètè lè sígbó padà tó bá ní kó lè tèfètèfè lóòótọ́ ó máa lọ bọ̀ tọ́mọ yẹn bá fi lè lọ pẹ́rẹ́ tó bá dijọ́ wájú á wá gbé ọmọ yẹn padà wá àdé tí mo situation tiẹ̀ sìn lórí ọ̀rọ̀ ọlọ́mọ bíbí mo mọ̀ pé ọlọ́run á dẹ lóhùn lágbára ọlọ́run á ní dúró ni ọlọ́run ò ní ṣiṣẹ́ lágàn so tó bá ń lọ tó bá pọ́mọ yẹn padà wá wàhálà ni o ilé tó ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà o n ta máa ṣe ni wípé o máa ṣe oyún yẹn kò tó lè dànù. n tó bá ṣẹlẹ̀ ni ẹ̀ ah ah ah ah ah ní kẹ́kẹ́ ni. ẹ ẹ bá báwo la ìfẹ́ ṣe bá ìfẹ́ ṣe yẹn mi mọ́. ẹ ó máa yí ẹ nígbà tèmi bá délé yín tó jẹ tó mu ó máa jẹ ó máa mu nì lẹ́sẹ̀kẹsẹ̀ kébì tó kó mi àárín nǹkan oṣù. just like that. bẹ́ẹ̀ ni àárín nǹkan oṣù tó bá ti di láàárọ̀ ọjọ́ kejì kó kẹ́rù ẹ̀ kó máa lọ. ah inú mi á dùn olórí burúkú ọmọ jáde jáde àwọn olùsílá ọmọ yìí ẹ̀yin ọ̀tọ̀ ẹ̀sọ́ pé no ìgbà tó sọ́kọ̀ sọ́kọ̀ mọ́ mi ò dájú ṣe nǹkan báyìí báyìí o. Ah, ẹ ṣe àǹtí. <laughs> mọ́mí ẹ wò ẹ kọ́ <laughs> àwọn ojúbà àwọn ojúbà láàyè. o ṣé mo dúpẹ́ my dear o ṣé o ọlọ́run á dúró ti gbogbo wa thank you for standing by him eh, it's good to see your face <laughs> ó dé dì mí mú kò fẹ́ jù mí lẹ́ẹ̀lẹ́ẹ̀kan. Eh, tí ó dẹ̀ ṣe kówó yóò fẹ́ mu yàn ah, ah, ọmọ yìí mà lágbára o pẹ̀lẹ́ Victoria eh, it's good to see you too ìwọ náà kó àwọn òdúbà ah, o ti mí sọ ọkọ ẹ I can imagine I know. <laughs> ọ̀rẹ́ báwo ni tí wọ́n sọ fún mi ní pé tí wọ́n ti wọ nàìjíríà sọ pé ìlú àti yàtọ̀ sórí pé wàyí bá ti airport yẹn pé everything change. àti airport ni mo ti notice ẹ bọ. ẹhẹ ẹ wá mi ojú bàmà ó jáde ṣé mo dúpẹ́ ẹ fún wọn lómi fún wọn lómi. àárò tó pọ̀ ẹ káàbọ̀. ṣé dáadáa lè dé ah, ojú yín dán o ẹ ti wá fọ́ nǹkan mọ́mí dẹ̀ wá ń ròyìn gbogbo bẹ́ẹ̀ ṣe nice ah, ṣe eré mi àjọkẹ́ ni mò ń jẹ àbó nínú ilé yìí èmi pẹ̀lú àjọ máa lẹ̀ pọ̀ ní ẹ̀. will you will you shut up sórí ẹ̀ dàrú ni. <laughs> ọ ní pé kí ni àjọ máa lẹ̀ pọ̀ ní. Ah, ṣé ìpọ́nmọ̀ yìí sick àbí yóò bọ́ nǹkan tó sọ́ǹsì ni ìwọ àti talẹ́jọ́ lẹ̀pọ̀ àwọn ah, ti sọ́nà pé tẹ́rú bá ti pẹ́ lé báyìí ó máa máa bú bàbá ni orí ẹ̀ ti dàrú kódà orí ẹ̀ ti yí ọmọ tèmi ló sọ pé wàá ti ẹjọ́ máa lẹ̀pọ̀ we no get out of this place arìndìn ọ̀dẹ̀ ṣé torí pàdé ẹ̀mọ́ ọmọ tọ́ òpònú. tó lọ sí kíchìn lọ bí ẹni ọmọ ẹ òun ti ṣe bí ah! ẹ ẹni wà lè fún ẹ. ṣé o gbọ́ rí ayé ọlọ́run máa ń jẹ́ nínú ọ̀gbìn. ọlọ́run máa ń jẹ́ nínú ọ̀gbìn ọjọ́ wọ́n ọ̀tàkọ́ òṣìṣẹ́. ẹ rí i ẹ wo bí mọ́mì ṣe láyé kan bíi four thirty ṣàtọ̀ àní airport mo bí a ó máa tètè dé ni mo kí alẹ́ lè fẹ́ àtẹ̀wádé mo ṣe gidi. ah ó ti yé mi ó yẹ kó rí bẹ́ẹ̀ Victoria jọ torí Ọlọ́run lọ bá mi bá alágaragara kitchen ẹ wá nǹkan kan tẹ́lẹ̀ sí fún wa. ibi tí ń pè mí torí ó wáá dé wáá dé anxiety rẹ̀ kí mi gbọ́ lè jẹ kọ̀kọ́ látàrí kẹ̀dí kó wọ́n kọ́tẹ́ bá lè sí fún wa díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ o àmọ́ <laughs> mi bá ti rí ẹni abáwọn báwọn yẹn kó pẹ̀lú ẹ̀. Ah, wọ́n máa mú wá fún mi màá ni. Ah, ta ló mẹ́gùn wa. wọ́n mú wá fún mi ní ìta bá ní ká lè lọ ìmí ìtọ́ tó máa mú wá náà rádaràdà báyìí náà ni. báyìí ló gan lẹ ti mú wa. Ah, <laughs> èmi àti ẹ̀kọ́ la máa lẹ̀ pọ̀ ìwọ àti ẹ̀ lẹ́ máa lẹ̀ pọ̀. dókítà ọlọ ṣàánú mi dáríjì mi tó ṣẹlẹ̀ Ah, tó tiẹ̀ wá burú jù ni pé o sọ̀rọ̀ o sọ fún ọkùnrin yàtọ̀ sígbà tó ti mọ̀ tó dẹ̀ ti pariwo tó o tán àti gba ẹ̀rẹ́ wà dáná fún mi wọ́n tún fẹ́ ló ń ṣe ah, bó ṣe sọ̀rọ̀ ẹ̀rù ń bá mi àyà mi já ni tó ń torí ọlọ́run jọ tó wá jẹ́ ni a ti ní òun fẹ́ divorce a jẹ́ lómi a ti máa rojọ́ mi kiri yóò dẹ̀ ṣe yẹn ṣàánú mi iṣu ni yóò lè bàṣẹ́ lẹ́kọ̀ọ́ nílé láyé láyé à ah, irú ẹ̀ kó lè ṣẹlẹ̀ ẹ́ níhun dé dùn ún mo ṣì tọ́pẹ́ tó dẹ̀ dá gbogbo wàhálà ilẹ̀ náà ọlọ́run ti bá wa ti lọ iṣu ni kò sí láyé kí kọ̀kọ́ ṣẹlẹ̀ kí ó má níbi tó ti ṣẹlẹ̀ sí tọ́jú ọlọ́run iṣu ni kò lè ṣẹlẹ̀ mọ́ láyé náà ọjọ́. Ah, Kọ́lá ó disappoint mi o. àbí. ah i mean kí lórí lára ọmọ yẹn gangan tí kò sí lára mi. Ah, kò sí o ó yà mí gan lẹ́nu lọ tí nǹkan mẹ́rin fi ṣẹlẹ̀. kò má má jẹ́wọ́ ti gbọ́. Hmm. kí ló ṣáà máa ṣẹlẹ̀. níbo sórí kọ́tẹ́bí tí ẹ̀ ń wò ni pé tábọ́lọ́pọ̀ lè gbàdúrà tèmi ni kára padlock tí ó rà pé ọ̀rọ̀ lè gbàdúrà mi kó ṣe kí ni yẹn kó máa ní padlock ni àkàntì pápá kì í ọwọ́ ẹ ló wà tó bá tẹ̀tí ní ìdí ẹnì kan ọ̀tàn. bàbí mi sọkún mi sìn aṣọ àjàre gbogbo tún mi gbé ni o tún mi gbé. lọ a ti wa pa àmọ́ kọ́ta wá ṣe mí báyìí. ìmọ̀ pọ̀ náà máa sọ bẹ́ẹ̀ jọ kí la wá ṣe mí báyìí gbòǹgbò náà. ó wù rọrọ wù nìyẹn ẹ kí ló ń ṣe yín náà. ẹ wú báyìí ní sùúrù sùn bí ó ṣe yàn kọ́nà ẹ wà pẹ̀lú wa ẹ bá wà jáyé ẹ bá aṣèwájì ẹ lè complain tí ẹ fọ ni tó bá ilé rù àlọ́ sún mi o. ẹ calm down ẹ ṣe rí ṣé ẹ wà pẹ̀lú wa ń sùn yìí ẹ tún ṣe ń fọ ẹ ṣé ẹ ṣẹ̀ ń wà pẹ̀lú wa ni. ṣé dìgbà tá a bá tó forí rìn délé ká tó mọ̀ pé. jẹ́ kí n já ẹ̀ sori pàdé mi yìí mm. ẹ tó ṣe di Latin America yìí òun gangan gangan lẹ máa wà pẹ̀lú mọ́jú mo fẹ́ kẹ́ ṣí ayé yẹn tán to the fullest. láṣọ náà ti dé break ó ti yẹ sí i kágbọ́ a ó sọ̀rọ̀ fọmọdé yìí o ee obi pàdé mi ká mi sanwó lé fún ó ti kó o lè ti pẹ́ ẹ kó táyé ilé kó mo jẹ́ lọ pé à ah, ń gbàgbé o. ṣé ẹ̀mí ẹ̀ gbèsà kí ló sọ. ó tọrọ ni torí bí mo bá yín sọ̀rọ̀ látẹkàn ọ sọ̀rọ̀ kan rẹrìn ni má yẹ kó bẹ́ẹ̀ máa ló pé èèyàn lọ́rùn o bọ̀dá ẹ jọ ní extra life kò sí èmi nìkan lásán tí mo bá mu yín ẹ fẹ́ la. ọmọ ìfẹ́ mi dáràn ṣùnà bá mi ròyìn fún. ọ̀rẹ́ ọ̀rẹ́ má fọ àbúté fọ́ọ̀nù. Sunday má fọ ọ̀gbẹ́ni ló ṣe é wọn dùnà méjì ló ṣe. àbúté fọ́ọ̀nù. Ọ̀túnba àbá ṣẹ́rí tá bá tẹ̀ ń sọ̀rọ̀ gbogbo èèyàn kò ṣe bí ti fìrọ̀ ọwọ́ kan tí mo fi fìrọ̀ ọlọ́run tó bá tẹ̀ ti yẹ pé bẹ́ẹ̀ àlòkò ni ó gbè ní ìyẹn tó bá sọ pé kó wọ́n sango wà ládàlà ó ṣe wà nínú ẹgbẹ́ dá <laughs> fìrọ̀ èèyàn mi ni bébè ṣe pè lọ́wọ́ kan tó ti fi ọkàn mi balẹ̀ kóhun ti dẹ̀yàn ọlọ́run ẹ bá gbẹ fọkàn balẹ̀ ó ti dé ìlú kan ọlọ́run àbá respect àbá ẹ ṣe gan ẹni kan fún mi lẹ́kan ṣù. ọ̀rọ̀ ẹ̀ kó o kó o ní. ọ̀túnba. ojú ẹ̀ rí ọwọ́ yìí bẹ́ẹ̀ ti ẹ̀ rí wàá mú nǹkan nìyẹn o jókòó dà ah, jókòó bíi ti báwo èmi ni mo wà níbí báyìí ni mo mánéjì bí náà. má bínú ìwọ ló ní bí àbóhùn. èmi ni mánéjà bíi báyìí of course. yọ ni o mánéjà ó sì lọ́lọ́ ni ó rí tòkunbọ̀ ni ẹ tí orí òfò ni. ọmọ ogun kiri mo ti ń wo gbogbo dàbí mọ̀mọ́ ni tí wọ́n bá dàbí mi ní dàpọ̀ mo pọ́ dúdú báwo ni iṣẹ́ wà fún wa. wọ́n ti yàtọ̀ gan. owó tẹ owó ojútà bẹ́ẹ̀ o máa ń jẹ báyìí sí ṣé ọjọ́ tá a ti mú yìí àti tá a bá mú sí aláì ọ̀rọ̀ agbé ogun ẹ̀ o. aláì tún náà máa dé nìyẹn nǹkan tí mi wà bíi ti bá o àmọ́ mánéèjì bíi mi ní ju agbára yẹn kọ̀ọ̀kan lọ. èyí tẹ́kẹ̀ báwo rè iṣẹ́ oṣù máa ṣèfàjẹ́.

Babe, àti fún mi lọ. What is the time? In fact, time ti lọ kàn. Mo lérò pé màá bá mi ṣeré di eleven twelve No, we don't do that. Ah, tá about bá ṣe tán máa lọ lé ní Really? I don't really have much cash. Um, I don't really have much cash here. Ẹ méjì ẹ máa account details in. Ẹ kàn fi lè gbé Thank you. You wọ́n get kẹ́kọ̀ọ́ lè tètè mú lọ. kọ́kọ́ kọ́ là ń gbóhùn agogo dùpẹ̀dùpẹ̀ là ń gbóhùn akèrè bọ́mọ olú méjì bá lura wọn òkèrè la ti ń gbóhùn. grandma kí ló ń ṣe fún ọmọ yìí. ọtí tó lòun máa pàjá kò lè pàjá ògùrọ̀ tó lòun máa pàjọ kò lè pàjọ ògèrègèrè tó lòun máa pọ̀ òbúkọ kò lè pọ̀ òbúkọ láéláé. <laughs> dúró ṣé ìyá ẹ gangan ló lọ sílé babaláwo àbílẹ àfa àbí ṣọ́ọ̀ṣì ni wọ́n lọ wọ́n sọ pé àkọsẹ̀jáyé ẹ o ò lè bá olóríire rìn àfọlórí burúkú ó dè lọ́jọ́ ọ̀la tó dà wẹ́ kàn wò bẹ́ẹ̀ ni. Ah, àwọn ọmọ mi kò ní bàjẹ́ fún ẹ ṣáǹjẹ. àwọn náà ti gbọ́ o wọ́n níjọba ti gbalẹ̀ wọ́n ti gba gbogbo properties pátápátá wọ́n ti fẹ́ǹsì gbogbo ètò òkùnkàn. Ah! ṣúra ẹ̀rí ló wà lẹ́yìn ní ṣúra ẹ̀rí ní kọ́tà ń sọ yìí ni. ẹni kọ́ ló ń rìn ah, nǹkan ń ṣe wọ́n. nǹkan ò ṣe mí nǹkan ò ṣe mí mẹ́wàá ló ṣe mí. ṣé bí wọ́n sọ yìí pé ọmọ ìyá méjì òkè ń déwèlé ẹ̀yìn orí ẹ̀ tún dúró ẹ̀ tún wò. báyọ̀ stop ṣe bẹ́ẹ̀ báyọ̀ gbójú à ní ìdílé owó yẹn kò sí lẹ́yìn ọkọ̀ kò sí fanima àwọn èèyàn báyìí ni ó wà fún ẹ máa dé máa wọ ọbẹ̀ a lè tún máa bọ́ ọ̀tá ah soldier go soldier come barrack remain the same. ẹ ò máa ń mi ẹ fà ló ń jà jẹun wí pa wá. ó ní dáa fún ẹwọ́ mú àlòkù gbogbo. má yẹ kí máa mi sún mi kò giri o tó bá sún mi kò giri èmi náà bínú tí n bá bínú nǹkan á o nǹkan tí ń bàjẹ́ tẹ́lẹ̀ nǹkan á ju bó ṣe bá a ṣe lérò lọ. ìrè ọmọ gbóyèga ó máa dì mí lọ́wọ́ iṣẹ́ tí mo ṣe. ìwọ ọmọ òwò ni mo ti wá tó yé mi. ta ni ń bẹ nínú òkùnkùn tí ń ta fàṣírù mọ́lẹ̀ ẹ jẹ́ rí pẹ́rẹ́gẹ́dẹ́. àdúrà tó bá mi tí mò ń gbà ń torí tiẹ̀ ni mo ṣe jókòó àdúrà. ṣorí ẹni tó lẹ́rù. òun ló lẹ́rù. ẹni tó dẹ̀ lẹ́rù. òun ló lẹ́rù. desmond sọ pé òun ò ṣe mọ́ sókè wá ní tiẹ̀. kí ló ní tọwọ́ bọ náà kù. Ah. come on bring out your hand. but he's not a slave. well is not a slave but i think it's against the ethics of any organization tí o máa ti ọmọ yorùbá ni ẹ and culture is culture. ṣé ẹ èèyàn bá ṣiṣẹ́ ẹ lè rí kankan mọ́ bọ̀ èyí á bẹ́ẹ̀ ṣiṣẹ́ ayé ìyá tó bàjẹ́ jùgbà téèyàn òṣìṣẹ́ lọ. situation mọ́mi o òun ló trigger shock yẹn she actually slum. good news bíi ti bá wọn dókítà ọkàn tẹ́sán òye mi kí ló ṣẹlẹ̀. ṣé ìwọ sọ fún pábẹ́rẹ́ tiẹ̀ ò lókun dìde mo ní kó mu wálé jẹ́ ká mọ̀ jẹ́ ká mọ̀ bí tó bá ń rìn sí. actually ma o ti pè mí so uh, but èmi ló yẹ kí n ti wá sọ fún ọ ẹjọ́ mi ò gba káàṣì mọ́ mọ́ ṣe rí káàṣì yẹn ó dẹ̀ pé ó máa fún mi pé kí n tó délé mo ti máa ń fẹ́ ẹ̀ náà tán. ok ti yé mi máa fún yín transfer. mo ẹ fún ọ̀rẹ́ mi mi níbi iṣẹ́ yẹn. i'm not asking if you're fine i'm asking what is going on here. òun tiẹ̀ yìí try kálẹ̀ mi ni màá ti sún síwájú ti pẹ́. but you're a man. ni kí n wá máa kéèyàn kéèyàn tó eh. pa mí. just imagine tó bá jẹ́ ìyàwó ilé ẹ̀ ni madam ṣé next ni pé ó máa bàjẹ́ àbó máa lé ńlé. kí ló ju intimacy lọ all I just want for you to do is to make me happy. Má torí ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ kò ignore mi. Go out with a stranger. I went out with my boyfriend. Boyfriend? Get up! I am your boss. Wumi Dada, I am different. Gbogbo rubbish tí mo sì mi gbà lọ́wọ́ yín yẹn, má fi lọ mí o. àná tẹ́ ti jáde ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ wá ní ìdá yìí ni ó dà gbogbo orin yẹn ò dà kankan ń bì báyìí um, wá pa bẹ́ẹ̀. repeat nǹkan tó sọ ń sìn padà. mo kàn ní pé ọmọlúwàbí ń rìn lóru ni ẹ má bì. èmi àti ẹ ti ṣeré gan-an nílé yàbí ọjọ́ wo ló sọ di àtòkùnbọ̀ tó wá monitor movement. má <laughs> ever change. èmi change. bí mo ṣe fi ẹ́ sí náà ni mo tún bá ẹ. àwọn tó bá change àti mo tún kú nìyẹn àmọ́ change change ibo láì ṣe apc <laughs> so nǹkan wo bí yóò ṣẹlẹ̀ lẹ́yìn mẹ́ta yìí kọ́ àìkọ́ dídá ti látòkè yẹn tá a ṣe pàtí fún ẹ báyìí gan-an aláyẹ kò ń wà lé nìkan nílẹ̀ mọ́lé o jáde má pè ọ̀rẹ́ àfà á máa tó òun járe àtúnṣe gangan. o ti mọ style tèmi already mm. i don't go out bí mo ṣe lọ náà ni mo yẹ sí wọn style mi ò ti change. wà wà change ni mm. ah, bẹ́ẹ̀ ni wà change ni àtúkọ́ lọ́hùn yẹn. why do I want to change. o oh, sì lọ́hùn yẹn wọ́n ni ọdọ̀lù aká wá síbi aká ni ìlú ara wá síbi arọ ni ọ̀rọ̀ asan sí ojú wa lù wá sí wá sí bó ṣe wù ẹ́ ni gbọ́ wá nílé ẹ̀kọ́ sí ọ̀gá ìjọba sọ́fẹ́ sí lọ́wọ́ ìṣègùn náà wọ́n kọ́ lọ́wọ́ sí ọba bá mm. ọmọ ni wá sá fún ọgbẹ̀rin ó lè wí ni wọn mẹ́ta ni wọn. Mm. ẹ̀gbọ́n àtàbúrò ni wọn wọn kò kàn ẹ́ lákàánà tó dẹ̀ ṣé wọ́n pọ̀ ó yẹ ṣé wọ́n pọ̀ ó ti yẹ. ṣé mi ráyè kọ bẹ́ẹ̀ rẹ̀. wọ́n aṣọ wọ́n pọ̀ ni o. wọ́n bá wá dé o wọ́n fi ṣàṣẹ lákàánà ṣàṣẹ. owó ọ̀rẹ́ mi ra kí n tilẹ̀ mọ ẹ ṣe táyà mi ti ṣé kí n bẹ́ẹ̀ pé. kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ah, kí ló dé ṣé o fẹ́ máa kà mí lóhùn ni àti ah, àlóde gan-an. kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́. oúnjẹ mo gbé wa. kí ló ṣe gan tí wàhálà yẹn pọ̀ tó kókó bó ṣe ń ṣe dà sóun jáde. mo ní ṣé kí n bẹ́ẹ̀ pé orí kọ́ tí mo rí orí yé yé yé. gbọ́ngàn ẹ ẹ ra ẹ wẹrẹ ṣe ẹ ẹ ẹ wẹrẹ ìtọ́kì máa lọ máa lọ tiẹ ẹ ìtọ́kì máa lọ. ṣé kí n bẹ pé ṣé kí n bẹ pé ṣé fún mi ààrẹ mi fẹ mo jẹ́rìí ẹ ìwọ kẹ wà á ti sọ wọn bẹ́ẹ̀ o jẹun jẹun wà á sọ wọn bẹ́ẹ̀ ni. Ah, ó dẹ́ ṣe bí ìgbà tó o mọ̀ mi mọ́. ó dẹ́rùn ah, jẹ́rùn wà á sọ wọn bẹ́ẹ̀ ni. ṣé mi ní táì gbogbo ẹ̀. Ah! tí ò rí kí nìyẹn ń rí kí nìyẹn ń owó ṣe rí ni. ẹ eh, actually bó ṣe wò ó sìn ló yẹ ṣe call attention tèmi náà. sí tẹ́lẹ̀ o tẹ́lẹ̀. ẹ ṣe wọn pé bó ṣe call attention mi sí nǹkan mọ yẹn ó wá dàbí ìgbà tí èmi náà rí pé nǹkan wà ń bẹ́ẹ̀ ló ti. o ṣe rí ṣèpù yẹn o ṣe ń hàn mí ní bọ̀bọ̀. àbámọ̀ pé bí a jẹ́ oníṣẹ́ àbúrò àkóró ṣèpù ọmọ tó ń wọ̀nyẹn yóò já àwọn ní àwọn ní ìyàwó lé àwọn ní wáìpù àti àgbàrá wọn léyìí tí àwọn ọmọ bèrè àwọn ọmọ bèrè àwọn ọmọ ìta lọ kílọ̀bù àti ọmọ tí káàkiri wọn fẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bíyàwó tó wá fẹ́ lè sílẹ̀ gẹ́gẹ́ bíyàwó kó jára ó kéré jù àbí márùn mẹ́rin fún ẹ àgbọn ọmọbílà ọmọlára ẹbí márùn mẹ́rin ni kó jára ó máa fọkàn balẹ̀ kò ní dàgbà kò sọ pé bẹ́ẹ̀ tí ń jẹ wardrobe ẹ̀hún bíbí àwọn tún ilé kẹ̀ kéré kọ́lé. ó mọ gan láti ọdún tí mo ti mọ ẹ èyí ló sọ tọrọ jù. ọ̀rẹ́ máa sọ òkè òkè òkè fọkàn sí ni. bí a torí kọ́mẹ́dì tó fi máa sọ. lójú tiẹ̀ ah mo ta wo yìí kó kó ṣí báyìí àtẹ̀yìn kó ṣí báyìí. Funny you. kó lọ joyè yé pa kó lọ joyè. <laughs> It's okay um, fún mi ní time màá fi dé back. wá ọ̀rẹ́ máa wẹ̀ sàwọn yòó fọwọ́n kò ní sẹ́tún wá ṣe o. ẹkùn. ah ọlọ́run gan wọ́n ti wẹ́ẹ̀dì ni á ní ti wẹ́ẹ̀dì ni màá fẹ́ sí ẹni èmi kẹ. kọ́lé rẹ̀ pẹ̀ wá. bẹ́ẹ̀ kì í dalẹ̀ ṣẹ́yìn kì í dalẹ̀ ọkẹ́ èmi ọpọlọwọ tèmi. fọ́ọ̀nì. <laughs> ọpọlọwọ tèmi <laughs> àmọ́ ọ̀rẹ́ má wẹ̀ sẹ́ ọ̀hún àbí lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ o ti gbéṣẹ́ fún mi nìyẹn máa jíṣẹ́ fún mi. tí mo ojú ojú pàdé mi. und so. níbo ni màá wá fi Victoria sí ẹni tí mo ti ń date for over ten years and ah, no no no come to think of it ṣé Victoria fẹ́ sọ pé òun ò bọ́kùnrin mi ní kankan látìgbà tí mo ti lọ tó bá sọ bẹ́ẹ̀ irọ́ ló ń pa what do I do tá a bá dẹ̀ wo deeply ọmọ tá à ń sọ ẹ máa gbọ́rọ̀ sí mi lẹ́nu ju Victoria lọ what do I do. jẹ mí lógún ìyá mo mo understand mo no, but ẹ jẹ́ ká ní sùúrù sùúrù wo ni mo fẹ́ ní fún àti Victoria Victoria kì í ṣe ọmọ kékeré mọ́ náà. Do you know how long you were gone for? ọmọ ọlọ́mọ tó ti wá dúró láti bí iye ọdún How do you think she'll be feeling? bó ṣe dé láti lóyìnbó yẹn àtàwọn parent Victoria àtèmi fúnra mi mo ti ń wò wípé tó bá ti settle down káwá sọ̀rọ̀ gbéyàwó kí ló tún kù nígbà tó ṣe bóyá iṣẹ́ ni ò sí lọ́wọ́ ẹ tàbí bóyá ilé ni problem ẹ àwọn ilé tó wà ńlẹ̀ kò ṣe wípé tó bá nawọ́ sí kan pé mọ́mì eléyìí ni mo fẹ́ máa gbé mo máa sọ o don go near it kí ló tún kù tó tún wá lọ́dọ̀ ọlọ́run tó fi ní fọmọ lọ́mọ. mọ mi ò mọ mọ ẹ fún mi ní time kí n fi mọ did you say rush after five good years you call it rushing ẹ gbà mí nítorí ọlọ́run ẹ Tókunbọ̀ lọ́mọ tó fi sílẹ̀ yọ ọdún márùn-ún tó wéṣì dànù nígbèsí ayé ẹ̀ bá mi yọ kúrò nínú ọjọ́ orí ẹ̀ kó wá wo nǹkan tó kù ọmọ yẹn dẹ̀ dúró very diligent gbogbo ìgbà ló ń wá bí ó dẹ̀ mara dúró kò ṣe ọmọ oníranù kò ṣe oníṣekúṣe what are you knowing ṣé ẹ̀ kí sọ̀rọ̀ lójoojúmọ́ ni gbogbo ìgbàlejò máa ń ṣe fídíò ẹ̀ látòrutọ̀ sọ́talẹ́ kí ló tún fẹ́ lọ́dọ̀ ọlọ́run it is not as if you have not seen her ṣé mo wà síbi àṣẹ mo sùn bí wọ́n jú lọ́jọ́ tó dé ni what are you talking about ṣé mo dábọ̀ kékeré ni why are you wasting our time lọ́mọ tẹ̀tijọ́ sùn tẹ̀tijọ́ ń jí you now want to know her o mọ láti bí ọdún márùn tẹ̀tijọ́ fẹ́ra tẹ̀tijọ́ sọ fún pé don't worry i will wait for you she you she wait for me what is the meaning of that. it's okay mom if that is what you want. it is not what i want it is what you want so do what you want for yourself. i will do what you want mom. ní kíákíá. now tell me you do it for yourself this time. Stop doing anything for me. wọn náà lórí get out. but why mom why did you slap her. are you asking why i slapped her. ṣé nítorí pé ńgbà tí mo gba etí ẹ mi ò gbá tí ẹ náà padà ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ sọ jáde lẹ́nu wá ṣé orí ẹ dàrú ni dọ́nà ah, ṣé ọ̀rọ̀ pé torí pé mi ni mo bí ẹ mi ò lè pa ẹ mọ́ bẹ́ẹ̀ what is wrong with your head ó dàbí pé kòkòrò ń rìn nínú orí ẹ kòkòrò ń jẹun bẹ́ẹ̀ ọ̀kú pé bóyá wọ́n ti lọ kó àwọn ọjà lọ́nà ibì kan wọ́n wá kó wọn sínú ọpọlọ ẹ̀ wọ́n á rìn wá ṣe ọgẹ́gẹ́ because àṣìṣe oh, ni ohun tó ṣe lójú mi torí ò ní dédé gbé ara ẹ kó lọ máa ọ̀gì irú ọmọ bẹ́ẹ̀ yẹn after your years of experience and study ọmọ tí ó kàwé tí ó kọ́ṣẹ́ tí ó mọ kankan tí wọ́n kàn fi sọ́dọ̀ mi kókó wà mẹ́ are you mad. ọmọ èèyàn kan náà lòun náà mọ she is someone's daughter. in fact ó yẹ kí n gbé ẹ ṣépè fún fún statement yẹn she's someone's daughter oh oh oh, oh ṣe lọ má rà lùbọ̀ mi tó fún wájú òun ló fẹ́ máa mú wo ṣe fẹ́ gbọ́ tòótọ́ tòótọ́ dàbí pé kò yí ẹ jẹ́ kí n là yí ẹ kó yí ẹ dáadáa ṣé orí bó ṣe wà yẹn àkàntì ni ẹni tó bá kàn máa kú bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò in fact ẹni tó bá kàn ò lè rúyè tí wọ́n bá ti ní láárí tẹ́lẹ̀ wọn ò lè ní mọ́ tí wọ́n bá ti rí jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò lè rí jẹ mọ́ ọmọ tí wọ́n pè ní àìrójú àráyè àwa báyé onítọ̀ gbogbo nǹkan tí mo sọ fún ẹ pátápátá ni bó ṣe wà yẹn àbìlú wà lára I am telling you the truth. Abilo. yes. where's Abilo? so at any time tí mo bá tún rí ẹ nínú compromising situation yẹn mo máa pa ẹ nìyẹn àwọn ò sè pé ẹ bóyá torí pé mi ò mo máa pa ẹ dànù yes. má bínú má dàmú dàrí ẹ mọ oríṣẹ́ yẹn dàrí wàhálà ẹ pọ̀ ìbolo mo ìbolo wà ìbolo mo wà ìbolo mo kí má sùn má tọ̀ ni ọ̀rẹ́ o ní kí o fẹ́ rí mi sí òṣìṣà tó ṣẹlẹ̀ lọ́wọ́. ìbáṣepọ̀ pé kì í ṣe ni ó ti padà sí i o ti ẹkùn o <laughs> jẹ́rìí ẹ̀ afa ṣe o fẹ́. Uh, not what you think. Uh, Mom said no, I can't marry her. ọ̀pọ̀ ìgbélé ṣe báyìí náà o ṣe mímú kiri wáṣẹ gbọ́n mi mọ̀ pé ìwà àti eh, ọmọdé wà lórí level òun jẹ́ kó mọ̀ náà yes náà wọ́n wáṣẹ́ kó dẹ́dílé ni òun jẹ́ kó mọ̀. She's my mom. I know. òkú ti yá sí. kò sígbà tó ní mọ̀ everything ayé step by step ni tí wọ́n yá sí wọn ọ̀pọ̀ náà ò ní jẹ́kọ́ mọ̀ wọ́n tọmọ yẹn tí wọ́n close gan ẹ̀ tí wọ́n wọ́n náà yín gan wọ́n ṣe jẹ́kọ́ sí wọ́n jẹ́kọ́ tó wọ́n mọ̀ yẹn. actually mi ò plan pé kí wọ́n mọ̀ ní stage yìí bọ́ wọ́n ti mọ̀ there is nothing I can do about it. wọ́n á ní pé o lè fẹ́. kí ló kó ṣẹlẹ̀ kí ló rí. wọ́n ní eh, ọmọ yẹn nábìlù or something. mọ́mí mọ́mí mọ́mí mọ́mí sórí àwọn ìyá wa yẹn wọ́n bèrè pé àwọn jájú wa lọ ni ọ̀nà pé ọ̀pọ̀lọpọ̀ old school àwọn sì lò sí àwọn àti jájú gbogbo lẹ́bùn yẹn lọ ọmọ nábìlù wọ́n rí kí wọ́n fẹ́ yọ ọ́ lọ́npa o sàkámà jẹ́ ni o láǹbà gidi ni jẹ́kí já ẹ wọ́n ti wọ àyẹ̀mọ́ mi ọmọ yẹn ọ̀n fẹ́ kó fẹ́ ni ọ̀n láìkí fún ọmọ yẹn ni ọ̀n pé à ah, èmi ebi ti ń dín yàrá yé ọmọ tó àmọ́ yẹn kà tó láti òkè lọ́hùn tó kún bọ̀ á fẹ́ mọ̀ ọ̀dọ̀ mi. kí wàá ló ń ṣe yẹn fún ojú ò ní àwọn àdúgbò àti àwọn ọ̀rẹ́ máa fi wò mí ìwọ ló ń pa o wọ́n kò sọmọ o wọn kò lábìlú kan bí wọn kan o tọ́ fún mi jẹ́ sọ fún ẹ wọ́sàpù náà ṣé ọmọ tí ọ̀dọ̀ mọ́mi láti bíyà bíi four five years ago náà tọ́jọ́ ń gbélé ọjọ́jọ́ ọmọ ọjọ́ ń jáde. inú wọn kò sá fún ẹ yẹn lẹ́yìn fún ẹ ní àwọn lámbà yẹn pé àtọ́wọ́ pé arábìnrin ní o tẹ̀síwọ́ pé ọ̀sán kó ní hiv ọ̀sán bìnrin ní abirin yóò sì mú wọn náà flambo ara ọkọ fẹ lọmọ mọ ọbẹ ilé ẹsẹ àdìgbé kò kò sábà mọ yẹn irú wọn ni lọmọ sọmọ yẹn. so what do you suggest I do at this point. wàá ṣe rè torí ọkẹ tẹni mo ṣe jẹ kó béèrè béèrè kó sọ ọmọlọwọ ẹ ṣé gẹ́wọ̀n sá sọ̀rọ̀ pàdé ṣé wọ́n fún like ṣe láìkẹ́ àbò láìkẹ́. tí mo bá láìkẹ́ ṣé màá bá ṣe débi tí mo bá dé of course I like her. kò ṣe táwọn àṣírí lè tí wọ́n mọ ẹ wá délé sí i ká ojú ẹ̀ mọ́ra yẹ́sìn kó tó kó rèé kẹ́ bí ògùn sọkùnrin ká ẹ balẹ̀ gbàsìkò bóyá gbàsìkò jẹ mẹ́ta pò pò pò. láti ní báyìí gan o gbọ́ rí ọwọ́ bọ́ nìyẹn. mo máa ní pé ẹ eh, kan tèmi lè ní obì ni o kílẹ̀ kan àti fẹ́ ṣe báyìí àti àwọn ìjọ́sí mọ́ àwọn ìjọ́sí ló dúró náà nìyẹn. you are a bad boy you are a bad boy. ó rà sùn náà ọ̀rẹ́ mi ọ̀dà yẹ kó pẹ́ wọn náà wọn náà àbí ẹ ṣe báyìí sí ẹ ọdún náà nìyẹn èkéde kan méjì ni ó bí ni ó tán orí àwo nìyẹn. ìtura ẹ bá wọ us mi mọ ìtutù apá mi. wọ́n ti mọ̀ ọ́nà ní fún pálí tó a fún mi bọ̀ ọ́ ti bẹ́ẹ̀ ni o màá sì padà wọlé. wọ́n á padà fún ẹ. àwa dàbẹ̀rù wá padà. àmọ́ àmọ́ kéèyàn wọlé <laughs> àwọn bẹ́ẹ̀ kú. <laughs> <laughs> àbọ̀ ń bẹ́. wọ́n bẹ̀rẹ̀ pé báwo. báyìí bí omi ṣe sọ̀rọ̀ yẹn wọ́n gún òkè ní fẹ́ súnmọ́ mọ́ ẹ̀rọ láì. ọ̀pẹ ni ẹ̀wọ̀n lábìrì wọn lọ ìwọ bàbá bálákò tó bá sọ̀rọ̀ kúkú lórí wẹ́ẹ̀. gbọ́dá tó kún bọ̀ tí bá gbọ́ yín yé nísìn kan tẹ̀ ń sọ ni pé ẹ fẹ́ máa fẹ́ mi. ṣe kò lè pọ́sibò torí ẹgbẹ́ ẹ̀yẹ lẹ̀yẹ ń wọ́tọ̀ you are right but nígbà míì ẹyẹ kékeré a máa wọ́tọ̀ ẹyẹ ńlá um, nígbà míì ẹyẹ ńlá a wà máa wọ́tọ̀ ẹyẹ kékeré. a ní lẹ́fù tẹ̀yẹ yẹn wà. no lẹ́fù tó ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́. Ah. yeah. àjọkẹ́ mò ń fọwọ́ kàn ẹ̀rọ ń gbọ́wọ́ mi kúrò lára ẹ̀ ah. ah what look sori tí mi ò bá dé mm. you wanna leave. yes. come back here. Ah. mò ń bẹ sọ̀rọ̀ fẹ́ kúrò níwájú mi is that not an insult. to understand. Uncle Túndé Uncle Túndé báwo lẹ ṣe ń ṣe báyìí náà mo ti ń pín in pín in pín in látẹ̀kùn mo kọ́ yín throughout àná lórí fóònù yẹn máa rí bóyá bíi fifty missed calls mi látẹ̀yìn náà kí ló dé náà mo pé tòkúbọ̀ títí títí òun náà pick call mi kí ló ṣẹlẹ̀ báyìí náà. fake má bínú tó ọlọ́run tó ti ọ̀tọ̀ lánàá ẹ̀ mo rí miss call ẹ̀ but ibi táwọn lánàá ẹ̀ mi àti ti tòkúnbọ̀ àti òun fúnra rẹ̀ ó àdìpé kọ̀ mbẹ̀ because ó ní àwọn díwọ̀n la lọ settle pẹ̀lú àwọn client wa so bí táwọn yẹn nísìnyí yẹn tight gan àdìpé kọ̀ that's why i'm so sorry ẹ má bínú ṣùgbọ́n. Victoria Victoria kí ló tó ń stress ara ẹ sórí àná tó ń pè wá yẹn mo fẹ́ kó o mọ̀ wípé ó ní one or two things tó yẹ pé àwa àti Tòkunbọ̀ tàti ń try láti fix kó tó di pé ó dé bó dẹ̀ ṣe dé yẹn òun la try láti lọ ṣe so gbogbo táyà tó ń pè yẹn à nílé pick ẹ ò ní bínú ni. ọ̀nkù Túndé ẹ̀yin ṣe kọ́kọ́ pẹ̀lú Tòkunbọ̀ ẹ tẹ̀ máa ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ nípa ọmọ kékeré ni mí ẹ̀ ṣó dé ilẹ̀ pè mí ni èmi mọ̀ pé lánàá yẹn ilẹ̀ jẹ́ kí Tòkunbọ̀ pì kọ́ mo mọ̀ kó fẹ́ gbóbìnrin fọkọ mi níbọ̀ kó dá ẹ mọ̀ pé mi náà lẹ́lẹ̀dá ti tèmi kó dá kọ́tẹ́ ń ṣe fún mi yóò dẹ́ mọ̀ pé mo láìkì yín. obìnrin bó ṣe ń sìn tó pọ́sibú nǹkan gbóbìnrin agbóbìnrin fún ọkọ ẹ̀. kò tiẹ̀ kò tiẹ̀ lè jẹ́wọ́ tó yẹ pé a ti mọ̀ látàyè alálùmọ́. kí ló làwọn yóò sọ àtẹ ìwọ yìí náà ọmọ da odò síbẹ̀ náà lótùkù. má ronú báyẹn náà. ẹ ń mọ máa ronú bẹ́ẹ̀ business ni ó mm, ti yẹ. ẹ lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi. yes. anyway kò sí problem níbo ló wà báyìí torí mo ti ń pe fóònù ẹ̀ látàárọ̀ kò pick call mi. yóò ah, kún pé mo wà nílẹ̀ àwọn kò máa sùn kò máa sùn lẹ́nu náà ló bá ń lè. ẹ ọ̀rẹ́ ní wàhálà níbo lẹ́yìn lọ báyìí sí kíkú tẹ̀lé yín kẹ́ lè drop mi. kágbé dání àárọ̀ kò lè work ọwọ́ tó lọ́rọ̀ o ti yọtọ̀ nítorí ọ̀nà tó táwọn lọ kó papọ̀ mọ́ra wọn pẹ́lẹ́. ọkùtúndé hmm. ọkùtúndé kò dá ọ ẹ má wọrí ẹ kọ́ntínú ṣe ti gbọ́ sí wàhálà ẹ kọ́ntínú pẹ̀lẹ́ má dànù. hello port. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. pé situation ẹ̀ ó tún ti terrible ju ìgbà tí mo gbé wa lọ nígbà máa fi débẹ̀ sí wọ́n máa ti wọ pampers fọmọ mi ẹ ọlátòkùnbọ̀ ti wọ pampers doctor. madam ẹ mọ̀ pé mi ò lè parọ́ fún yín mà ẹ mọ̀ pé mi pẹ̀lú yín ti mọ̀ra kì í ṣe àná ó ti pẹ́ in fact ṣebí mi ni family doctor yín mọ́mi gbogbo test tó yẹ ká ṣe lórí Tókunbọ̀ láti ṣe but àárí nǹkan tó ń ṣe Tòkunbọ̀ pàtó mi dẹ̀ fẹ́ máa jẹ́ kẹ́ máa ná owó because tí n ní kí lọ máa invite àwọn doctors wa bí àwọn ẹgbẹ́ mi ẹ máa ṣe máa ná owó ni so nǹkan tí mò ń try láti sọ ni wípé ọmọ Yorùbá sí ọmọ Yorùbá mo ń wò pé ọ̀rọ̀ mi ti yé yín pé kí a kò bá kò bá lànà wa mu bọ̀ mo kàn fẹ́ kí a ẹ̀mọ̀ ká jáde sí ọ̀rọ̀ tuntun bọ̀ máa. má ṣọ̀tẹ̀ má mo fẹ́ kó sáré tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ ah! gbé wáyìí. Baba, báwo lọmọ ṣe máa jókòó ah, báwo mo ṣe máa gbókùú wá sí bàbá ló ṣe máa jókòó nígbà tó jẹ́ pé ọmọ ẹyọ kan ṣo tó kù lọ́wọ́ yín nìyẹn. ọmọ ẹyọ kan tó kù lọ́wọ́ ta ni àbọ̀ gbàdùn tó kù lọ́wọ́ ta ni òun jẹ́ bí ilé síre àbọ̀ jẹ́ jùmọ̀kẹ́ ọmọ ta ni kì í sọ̀wọ́ lọ́gbọ́mọ wa ẹ já nùnú bàbá lọ́mọ tọ̀dọ̀ mi ni já fílẹ̀ kọ́mọ burúkú ọmọ bá kejì ẹ lọ. ẹrọ bíi ti bẹ́ẹ̀ kọ́ ṣé ẹ mọ̀ pé ọmọ tí ń bá ṣàbí ọmọ yín náà kò lè jókòó bàbá ẹ má má sọ ohun tí ò dáa mo ti dààmú láyé mi gbogbo owó gan sí lọ́wọ́ mi lọ títí mọ́. bẹ́ẹ̀ yóò bá múra wọn ní fàdúrà mọ́. ẹ̀yin náà dẹ̀ ni mo máa ń sáré wá báyìí. àwọn tí mo rí pẹ̀lú rẹ̀ lè ti jẹ ìwọ ó ti jẹ ìwọ bílíìnì. ẹ rí i pé iṣẹ́ tó wá ṣe gbẹ̀yìn bí ọmọ tá a lò fún kinní ajéhùn mo ní ẹ̀jẹ̀ rẹ kan kó o gbọ́dọ̀ bá láṣepọ̀ eléyìí ti bá láṣepọ̀ ṣé bí mo sọ fún ẹ tí mo sọ wípé ẹ̀yin kókó gbọ́dọ̀ bá ọmọ ọ̀dọ̀ lájọṣepọ̀ wípé ẹni tó bá dán wò ó ṣeé ṣe kó jẹ́ pé kò ní ráyè lójú ráyè ṣe bí ayé mú wípé nínú àdí játijàti. ṣé áfà tí mo bá ẹ sọ ọ̀rọ̀ yẹn tán o ò mí gbọ́ you want her to sleep ra. <laughs> àjọkẹ́ tí mi ò bá nífẹ̀ẹ́ mi ò ní máa waste time I love you I want you to be my wife bàbá Tókunbọ̀ Àjọkẹ́ kì í ṣe pé mi náà nífẹ̀ẹ́ yín o ṣùgbọ́n ṣe mọ̀ pé lẹ́wùn dín àti tèmi kò jọra wọn o. take it back hmm. Àjọkẹ́ it has nothing to do with love I want you to be my wife. Hmm. It's okay. I know what you're about to say. Come. sáré tọ́ mi ní lóṣù báyìí òní dáadáa dáadáa òun bá sùn dáadáa ló ń wí òun àwọn ọmọ tí ìṣòro gbẹ̀mí rẹ̀ jẹ́ bí lẹ́rẹ̀. ó ti lè bá aláṣepọ̀ tí wà yìí kọ̀ lẹ́nu jọjọ́ márùn-ún lórílẹ̀ ibẹ̀ tí ó ti gbé ìjọba lẹ̀. Ah, bàbá ẹ má sọ bẹ́ẹ̀ jọ nítorí ọ̀lọ́ ọmọ yín lọmọdé yìí báwo lè ṣe máa wọ ọmọ yín sùsù lójú tẹ máa ní kò lè lójújọ́ márùn lọ ẹ sọ báyẹn dẹ̀ mọ̀ pé wo jálájálá lẹ́mí mi ẹ̀yin náà mọ̀ pé kò tó nǹkan kan o ẹ ṣàánú mi torí ọlọ́ nǹkan tá a bá máa ṣe kẹ́tù. kí ló jẹ́ ṣé torí ọ̀rọ̀ tó gbọ́ fara rẹ fara rẹ balẹ̀ mo ma mo ma mo ma fara rẹ balẹ̀ o bẹ́ẹ̀ yàn bá gbọ́rú tó tí mo wí mi lóòótọ́ ní fẹ́ wo ò ní kú mọ́ ò ní kú sógbọ́ àgbà nǹkan tá a ṣe sí ò ní kú o ọgbọ́dọ̀ kú sáàrin yìí ọba kú sáàrin náà ó tún léwu sẹ́ẹ̀rí ọ̀nà ọ̀nà àbáyọrè ọmọbìnrin tá a lò fi ṣe nǹkan ajéhùn ẹ sì lè rí. olóòbí kankan lémi ló wà. ọ̀dọ̀ yín ló wà. ẹ lọ rí ìwọ ọmọ ìwà o ọmọ ìní ò là o torí ó ní ètùtù kan tọmọ wọn bá gbé nígbà tá a bá pèlò ètùtù yìí kalẹ̀ tán gbogbo ń tá a ṣe lẹ́yìn ọmọ ẹ̀yìn ó wà padà jẹ́wọ́ lójú rẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe lọ́àsìkì rẹ̀ gbogbo rẹ̀ lẹ́sọ̀ lójú rẹ̀. mi ò gbọ́ yín dáadáa a máa sọ ní ìṣojú ẹ pé gbogbo nǹkan tá a fi. yóò bínú lóòótọ́ á bẹ̀ ẹ́ tọ́ bá gbọ́ láṣẹ wà ní kó gbé tutù ní tó lè dóòlà ẹ̀yìn rẹ̀ nù. ẹ máa sọ lójú ẹ pé mo lọ àìsìkí ẹ̀yìn. ẹ yẹ wọ́n mo mọ̀ra mo mọ̀ra ọ̀ọ́ padà bá dùn ọ̀ọ́ bà kéré kí n kú. àlọ́ gbádùn tàbá ti ṣe tuntun yọ padà gbádùn àmọ́ ẹ̀ jẹ̀wọ́ bá jẹ́wọ́ tán àrò àtúnyẹ̀ mi náà bá yín dá sí òun wà gbé tutù yìí lọ wọ́n bá gbé lọ tán ara rẹ̀ ó yà. ṣe ọ̀rọ̀ tí mò ń bá sọ lórí fóònù yẹn mo fi pé ó bẹ́tà jẹ́ ojúkòròdú nǹkan ti bàjẹ́ gan ah ọrọ̀ ajé mi ò lọ dáadáa mọ́ ó tẹ́rìbù ṣé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ibi tí mo bá dé bàbá tí wọn bá ti fún mi níṣẹ́ bẹ́ẹ̀ ọkàn wọn kì í balẹ̀ ara wọn kì í lélẹ̀ pàápàá the moment tán bá ti sáìtì mi báyìí gbogbo ohun tó bá da láyé yìí nínú kọ́mpìnì yẹn èmi náà máa gbé fún ṣé wá rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò ń ṣe pé bóyá wọ́n wọ́n ń ṣọ́ iṣẹ́ gbé fún mi bàbá wọn ò gbé fún mi rárá mọ́ ni díẹ̀ díẹ̀ díẹ̀ nǹkan ti wá bàjẹ́ mo wá wò pé ah ó mà yẹ kí n fi tó yín létí ṣé mọ̀ pé kí sòbíà tó dégbò olúgànbí là á ké sí tó tó ṣe bí òwe sà ni mo ní pé kí n tètè kanlẹ̀kùn yín kẹ́ ẹ lè mọ bí ti. wọn ò lè rántí wọn ò lè rántí ọjọ́ ń pé ọmọ nǹkan kan ntí mò ń ṣe fún ọ pàápàá ọmọ níjọ́ wo ló ti dé bíbẹ́ yìí àwọn tí wọ́n ń ṣerú iṣẹ́ tẹ̀yìn ń ṣe yìí wọ́n mọ̀ múra sí ni ájò tẹ́lòmíì ń ṣe bọ́ ọ bá rí ọkà wọ́n mọ́rí ni orí ìjókòó ọ̀fẹ̀yìntì ó wá ní iṣẹ́ ò lọ bó ṣe yẹ kó lọ yóò ṣe lọ bó ṣe yẹ kó lọ béèyàn bá dáná kan ṣé kò ní kóná mọ́. ẹ bàbá ṣé bí ẹ̀yin lògiri tèmi fẹ̀yìntì ẹ báwo ni mo ṣe máa mọ̀ wípé yẹ kí n tún máa ṣe bẹ́yìn náà lẹ̀ ń dáná sátúpà kí wá tún ni eré tí mo fẹ́ máa sáré káàkiri nígbà tí mo ní yín mo ní bùdẹ̀ fi nǹkan sí ránṣẹ́ sàkáǹtì yín. kí wọ́n máa jó lọ kí èèyàn máa ṣe gbogbo iṣẹ́ lọ ìwọ ọmọ wípé àwọn náà ta máa ń dá láàrin yìí bó níná bá yọjú làárọ̀ tí pa ábẹ́pọ̀ sí i bí ọba yọjú iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa àbúrò pèsè ti ọ̀dọ̀ rẹ nìkan lèmi ń ṣe àwọn èèyàn pọ̀ lọ́bìbá lẹ́yìn tó bá ti kúrò láàrin ọ̀dọ̀ adé púpọ̀ ló tún ti lè rérò èmi alẹ́ bí oṣù mo wí bẹ́ẹ̀ bọ́ ọba aládé púpọ̀ kò béèrè mi lọ́wọ́ rẹ̀ bí n bá sọ̀rọ̀ fún ọ bó ṣe rí gan nu o àmọ́ lórí tàtà adé yìí iṣẹ́ tó wà nílẹ̀ tó lè ṣe lákòókò ìbọn ọba mọ̀ pọ̀ lè ṣe ọ lè rí obìnrin ọmọbìnrin tó ti bàlágà tó ti bàlágà tí ó ti mọ́ numú rẹ̀ nù báyìí. èyí ò kì í ṣe problem o lè rí. mo máa rí. tó o bá ti réyìn iṣẹ́ ti ṣe bàbá parí iṣẹ́ sí láàtàn ibikíbi tó o bá ń lọ ó rí pé ẹjọ́ ń lọ ni o níbi tá ẹ bá ti lọ rèé gbaṣẹ́ rí ipò tẹ̀lé ọ lọ iṣẹ́ tó yẹ kí wọ́n gbé fẹ́yàn mẹ́wàá wọ́n ní kí wọ́n nìkan lọ rèé ṣe èmi mo wí bẹ́ẹ̀ ọ ọmọ orúkọ ọṣẹ́ tí mo fẹ́ ṣe fún ọ ni ẹ má bá ń dùn. ẹ má bá ń dùn. ó ní ẹ má bá ń dùn ẹnìkan kì í bá ikú doko ẹ̀pà ẹ má bá ń dùn ó ní ẹ má bá ń dùn ẹnìkan kì í bá òkété dorí ọ̀gàn ẹ má bá ń dùn ó ní ẹ má bá ń dùn. ẹnìkan kì í méjì rìn dùlẹ̀ bàbá ẹ̀ ìwọ ni wọ́n gbé fún èmi àwa lébi oṣù mo wí àwọ̀ àfàgìrì àdàgìrì èmi àdàgìrìgìrì lébi ìjà. bàbá <laughs> mo jẹ́ ṣe rí ẹ̀yàn kì bá yín lẹ̀. gbogbo àtọ́ mẹ́. mo yín lọ́rọ̀ yín láéláé. ẹ wa. ẹ wo ẹ ṣeun àwọn alálẹ̀ yìí túbọ̀ máa bá mi lọ́wọ́ àmọ́ kinní kan ni mò ń wò kó má lọ bàyẹ̀wò ni wípé ṣe mọ̀ pé mi ò láìkí bíi kéèyàn máa kú kó máa ṣàìsàn tàbí kó máa ya wèrè ṣé kò sí pé ṣe láwá fúngbà tí mi ìfẹ́kẹ́ mi ìfẹ́kẹ́ mi èèyàn kankan tọwọ́ mi bọ̀. ìyẹ̀kù ìyẹ̀kù ní tó bá jọ mọ́kù èmi náà yìí ṣe ní tó bá jọ mọ́kù èmi yìí ṣe o àmọ́ kàn ṣe wípé bá a bá lò tán kòròfo ni ọ wà kòròfo ni ọ wà o torí àìsìkì rẹ̀ ni wọ́n mọ̀ lò ó bọ̀ àwọn ọkùnrin tí wọ́n bá tún bá sùn ọmọ ìlú àìsìkì wọn papọ̀ mọ́tọ̀dọ̀ rẹ̀ ọ wà ní owó bíbà sówó lọtí ni ọyì lówó ọ padà lówó bíi kárú náà ni ó lówó tán tún mọ́ buyàn ọmọ ọlọ́rẹ̀ ha lọ́jà. ẹ kò burú bàbá ṣe látòun àtọkùn tó fẹ́ẹ́ fẹ́ gan ṣe tó pọ̀ bẹ̀ ṣe bí kí n ti tọ́jú wọn ni. mo akọ́lé fún wọn pàápàá hmm. wọn máa dọ̀bì dọ́yọ̀ máa gbé bẹ̀ obìnrin máa gbó. yóò gbó kékeré tẹ̀sán kí n tẹ̀tẹ̀ mọ́ de yín mọ́ báyìí ni ọkàn rẹ ó balẹ̀ wo ibi tí wọ́n bá ní kí gbégbé mọ́ gbé ibẹ̀ ni ó gbé ibi tí wọ́n bá ní kí tẹ̀tọ̀ mọ́ tẹ̀ ibẹ̀ ni ó tẹ̀ bẹ́ẹ̀ nìkan bá sọ pé báwo ló ṣe ṣe tọ̀dọ̀ rẹ èmi àwọn alẹ́bí oṣù. ìwé fún ọ ní kinní kan kó o tó lọ mọ̀ bọ̀ mọ̀ bọ̀. mo jẹ́rìí. ọ̀gbẹ́ ìlọ́mi pé kí lélẹ̀ ṣèbí wàá ṣì gbà lọ́wọ́ mi náà gbà gbà lọ́wọ́ mi jàre. wọ́n ní atakúrò wọnú àdó kan kò ní mọ́mọ́ ẹ̀rọ bíi títì ẹ̀kọ́ kọ́lọ́n kó mú wa iṣẹ́ lèmi àti ẹ̀ ti jọ ń ṣe káàkiri káàkiri káàkiri yẹn wọ́n ní tọ́wọ́ bàkáràbà aká gbòǹgbò díẹ̀ ìfẹ́ situation tó jẹ́ pé ayé ò ní rí mi mú wọ́n wá rò bóyá ọmọ tó ń tẹ̀lé káàkiri ó yẹ ká lè fi nǹkan pamọ́ sí lára ni mo ṣe fẹ́ rú ìwọ náà lágbára so that ìwọ náà lè ṣe kí ni wàá lè wà bí òkè gbọ̀ngàn bẹ̀rẹ̀ sí ní jẹ́ máa jẹ́ máa jẹun tó dáa ni. ṣọmọ yìí pé fúnra mi náà ni mo jẹ́wọ́ ni mo lè ṣàlàyé gbogbo nǹkan fúnra pátápátá mi ò wá ẹ̀sìpẹ́tì pé kò wá fi mi sílẹ̀ ní òwò òkùnsọ̀ pé òtún lọ sílé kankan. ẹ wò mọ́nà ṣé ẹ rí ṣé ẹ rí nǹkan tí mi ò mi ò ẹ̀sìpẹ́tì ni mo bá lọ́dọ̀ yìí. mo mú yín gẹ́gẹ́ bí ìyá ni ẹ ti bá èmi jẹ́ ọ̀rẹ́ jẹ́ fi mí lẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ eh, eh, kí n máa lò. tí o dẹ̀ ní bàjẹ́ lágbára lọ àjọkẹ́ wù bí wù bí jọ nítorí ọlọ́run má lọ síbi kankan sórí ẹni tẹjọ fẹ́ra yín àní tó bá ti gbádùn tó bá ti dé sẹ tẹ bá ti ṣe gbogbo ọkàn tó ti ní kékeré ṣe tó bá ti gbádùn tó bá ti dé ẹ máa fẹ́ra yín lọ gbogbo èyí tó bá wù yín nínú ogún mi gbogbo ẹ ní mo fún yín pátápátápátá nǹkan tẹ́mi kò fẹ́ kó ṣe nìyẹn àjọkẹ́. ìjọ ìwọ ò lè lọ tó bá lọ ọkọ ẹ á kú tó bá lọ sí ìwọ fẹ́ kó kú ni ẹ ayé ò lè bàjẹ́. mi ò tiẹ̀ fẹ́ mi ò fẹ́ mọ́. irọ́ o gbúdọ̀ fẹ́. sórí kò tún sí ìkọ̀kọ̀ tó fẹ́ ṣe lẹ́yìn pé kó dé láti ibi tó lọ kẹ́lẹ̀ tó máa fẹ́ ra yín ló bá parí kò sí kankan. ẹ ti bá kojú kojú kojú kojú kojú kojú dúkù kankan fún èmi náà. ẹ má bẹ ẹ má jọ tó ń dà má bìbí jọ nítorí Ọlọ́run Ọlọ́run má bìbí jọ adéwọ bá lọ lọ torí Ọlọ́run. ìṣòro ọ̀run ẹ̀ bàbá bá mi tó ìṣòro ọ̀run dépò mọ́kàntálẹ̀ nífẹ̀ẹ́ èmi ò mọ̀ ìṣòro ọ̀run ẹ bàbá bá mi kòrò ìṣe ìṣòro ọ̀run bómi mọ́kàntálẹ̀ nífẹ̀ẹ́ èmi ò mọ̀ ìṣòro ọ̀run ẹ bàbá bá mi kòrò ìṣe ìṣòro ọ̀run tó o, bá ò ìpè ayé mi kò jẹ́ má jẹ́ pé ìtọ̀hún mọ́ mo fẹ́ kó o sáré tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ wá olúbojú àjànàlúfẹ̀ ọkùnrin rẹ̀rẹ̀ tí wọ́ bí omi ọkùnrin àjàtì rẹ̀ tí wọ́ tó lùfà lẹ́nu báwo ló ní bá fẹ́ kú nígbà tó tún tún fún pọ̀wọ̀ láṣẹ lẹ́nu ifá lọ́nà kí n láṣẹ lẹ́nu torí pé lẹ́yìn iwájú lọ jẹ́ ọ tèrìdì àgbà ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan táwọn bá sọ ẹ̀ á dègbò ó pẹ́ títí kàṣà ìṣẹ́ mo ní kó wá jẹ́ wáyé ọ̀gbọ̀dọ̀ jẹ́ pọ̀ mo bẹ́ẹ̀ ni torí pé púpẹ́ báyìí ló wúrẹ́ púpẹ́ tòbẹ́ báyìí tó jù bọ̀rọ̀ ọ̀rọ̀ kan ọ̀pọ̀ táwọn bá sọ ní àdègùn ó yà kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ táyé ni kò jẹ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ tọ̀run. àjọkẹ́ o àjọkẹ́ tẹjúmọ́ mi kò wò mí dáadáa o mọ̀ pé ni ajá bá bá lọ sóde lajá tẹjúmọ́ òòrè tutù yìí ó wà kọjá síbi nísìn ó gbé ó yá gbé. ó yá gbé gbé gbé kọ́kọ́ nínú ìwúre súnmọ́ kí ni kò gbé. ibi tí o gbé lọ sọgbọn tí mo wí wọn kọ báyìí ó yà gbé gbé kí ló jẹ ọ kí ló. kinu tọba tọba tọba tọba tọba tọba tọba tọba tẹ́ mọ̀ kó ti lóyún. ah ń gbọ́ àjọkẹ́. ah kinu. ah yẹ. bàbá. ah àìbá kínníkínní bíi sígbésí jẹ́gbẹ́ òkú náà ẹnì kan bá yéjé yéjé lọ́rùn ọba ta ah! ìlú ní bá fọmọ lẹ́yìn ọba ta nígbà tí lọ́rùn ìgbẹ́ kínníkínní mojú kú nígbà tún yẹmẹtú ìfọ̀ yẹmẹtú ọba. ẹ̀yin ìyá arúgbó aṣọ mọ́balẹ̀ ẹ jẹ́ kó máa ráyé àtolówó àtọlọ́rọ̀ ọwọ́ lọ́wọ́ lọ́mọ tuntun fi jẹun. irọ́ ìjọba ó pààyàn torí ìdè tún jí lọ́mọ tí ń pa kiri sẹ́lẹ̀yìn mi. mojó òjò sún kàlàkàlà mọ́rà. endorsement tún wọlé lọ́tún lọ́sì i try to show you but you no see my future is bright and now you notice you one day found me guys go shit ṣé bí wọ́n ló ń halẹ̀ mọ́ mi sí yánágò kan tún fi àpà náà ní. torí ijọ́ tí mo wá gbígbẹ̀yìn bó ṣe dọ̀bálẹ̀ rẹ̀ tó yín lẹ́sẹ̀ mu tí mo wọlé báyìí tẹ̀ ń ṣàdúrà fún tèmi náà tiẹ̀ inú ọ̀sìn náà àbùtọ́ rà fún yín mo mú bẹ̀. ẹ máa ń wó lórin agbẹ́dẹ́gbẹ́yọ èdè tó mú orin tó jọjú ẹ̀ránṣẹ́ sí mi ẹ̀wá mi ẹ̀ránṣẹ́ sí mi nùrẹ́dùn mi àdìsá ọ̀gá èlé rẹ̀ ńlá. apá àbùtọ́ bá ludo ẹyẹ òfò fẹ́ẹ́rẹ́ dà ludo tó bá wá kù dẹ̀dẹ̀ ká kéwì akẹ̀sán ọmọ àwo tẹ̀rí gbaṣọ. mọ́tì. àwọn tó bá pè mí sóde báyìí wọ́n mọ̀ bá mi fojú àwọn rẹ. alẹ́yìn ọmọ yìí ẹ̀ ń bá sí orin jẹ́ kọ́lọ́n fọ̀rúnkẹ́ àìlọ́ ọmọ wúrà sóun hmm. lẹ́nìkan pè lélẹ́rẹ́. egun magaji. ní olóòfẹ́ gbowó eré padà. ẹ pẹ̀lẹ́ ọ̀gá òkú rírì òkú irú eré òkú lọ sọ́tọ́ fẹ́ dọmúnù ni tó bá dọmúnù ní ìsìnkú lọ fẹ́ fi tọ́jú ọmọ ńlé ọwọ́ asẹ́sẹ́ wá sí àbí ẹ̀dá kù tá ló fi sọ́sọ́ èsì kì mọ ni kó tó fọ ọwọ́ mi sá múrí èèyàn pọ́ mi kúkú dé o mo yẹ báyìí ló máa mi Mr. Nuremi o. ọjọ́ wo ló di rádaràda báyìí ló wá live life ẹ lórí social media. ni wọ́n gbẹ̀mí rẹ̀ àgbàlagbọ́mù rẹ̀ ṣe rún imú rẹ̀ rún bí bébà ti rún mọ́wọ́ kọ́mọ yìí ọkọ́ mọ̀ dà fún ọ láyé tọ́lọ ilé gbá alẹ́ kulẹ̀ já tọ́lọ kó gbó òkà wọn tó kú ọwọ́ tó kú ọwọ́ tó kú ẹsẹ̀ ọwọ́ alẹ́sẹ̀ ń dùn ọ ẹsẹ̀ odò ojú odò ayé odò ọ̀run ọmọ ọ̀run gbogbo ojú rẹ̀ sí eré dàbí símẹ́ǹtì ti lé odò ó rí rádaràdà àgbàyàgbà tí gbọ́n bẹ̀ wóró gbọ̀n sí ọwọ́ ẹsẹ̀ wẹ́sí òwúrò mo lọ jẹ lẹ́rìí. ọ̀ọ́nì túndé ó sì ń kọrin. ìjà Yeah, yé